Àwọn tí wọ́n wà bá wa ṣàlàyé òtò náà, àkọlé náà fún wa, àwọn àpá àwọn ni tí wọ́n rẹ̀. Àbẹ́lẹ̀ ọba lásánà tààlá, ọlọ́run tàbá wa fún wọn ní àtìbánisọ. Àwọn náà tí a tọ́ wọn, ṣe náà dáadáa fún wa àti ní ọjọ́ wọn. gbóhùngbóhùn tọ́jọ́ wọn láì lè máa fa ìkòjò wọn bí àǹfà wa tí wọ́n padà wa bẹ̀rẹ̀ ètò náà fáwọn ẹ̀ka jọ mọ̀ṣúrọ̀. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه. a dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó kó wa jọ ní ọ̀sán òní débi báyìí ó kó wa jọ lórí orí ńláńlá níbi tá a ti lẹ́ni tó ṣe àṣádọ́ an la ilaha illallah wọnú islam ẹ̀yin ò rí pé orí pé àwọn bàbá ti wá jẹ́ mùsùlùmí kí ni tá ń sọ fọ́lọ́hun bá ìpé ajẹ́ mùsùlùmí because òfin islam náà pé once tí ó bí ìyàn bá mọ̀ pé ilé ìwà lára àwọn pastors tó jẹ́ ká mọ̀ yìí síra yìí ó ní pé ẹ wo irú ẹni tí wọ́n bí sínú Islam bóyá Christian ni bóyá ẹlẹ́bọ ni bóyá ó wáṣẹ̀ kan wádìí wádìí wádìí wádìí bóyá Bible náà lóka àbúlọ̀ comparative sáwọn àbá ṣe lọ́wádìí mùsùlùmí ṣẹ́mọ̀ yí pé already yóò ti ka a lot of things yóò ti mọ̀ nǹkan tí òun fẹ́ gbàgán lẹ́sìn ẹ́ yóò ti mọ̀ pé ah yóò ti rọ́rọ́rọ́rọ́ pé ah ó yẹ kó yé wa pé kíní kan ló fẹ́ fi ilẹ̀ ó fẹ́ fi gbà Islam ẹ̀dàkọ̀ ẹja gbira wa tí ó bá Islam tó ń ṣe nǹkan tó lóun fẹ́ fi ilẹ̀ yẹn tí yóò àwọn òfẹ́ kan gbà pé mẹ́jẹ̀mú kankan ń bẹ pẹ̀lú bá jẹ́mọ́sù méjì pẹ́tọ̀ àkànjọ́ ọmọ bàbá wa lọ wọ́n ìsọ̀wá ń súná bẹ́yàn bá jẹ́ mùsùlùmí kọ́dà kó ma wí la ilaha illallah nǹkan tó lè bà ìsìláàmù rẹ̀ jẹ́ wà ó kọ́dà kó sì ma wí so káwo fáktọ̀ yẹn wò èyí ò jálá kọ̀kọ̀ tí ń jọ́ta bá ti sọ̀rọ̀ ìsìláàmù ṣé mo ti ẹ̀mọ́ ìsìláàmù yìí ṣé mo mọ́ kọjá pé wọ́n kàn bí mi síbẹ̀ lọ tọ́ ibi tẹ́ ti mọ̀ pé èyàn lè máa sọ la ilaha illallah tí ó sì jẹ́ kéfìrí tẹ́ ti mọ̀ kò ní pé lásìkò ànábì sallallahu alaihi wasallam ànábì ń bẹ àwọn sàábì rẹ̀ ń bẹ nínú àwọn sàábì rẹ̀ àwọn wà láàrin àwọn mùnábìkì wọ́n kírùn pé kàn kí pé kò sí mùnábìkì kankan láti pàdé ìsọ̀tọ́ àti oníkìrì bọ́t tó bá ti lè kírùn automatically ó ti fira rẹ̀ hàn pé kèfèrí lòun lọ́kàn rẹ̀ kò gbọ́lọ́mgbọ́ ṣùgbọ́n fi wà nínú Islam wípé already Islam ìdìbẹ̀mọ̀ lágbára tí ìbá síndẹ̀ máa mẹ́ta wù Eh, ọdàjé mọ́ wí nǹkan tán wí tóun náà bá fẹ́ kírun Allahu akbar Allahu akbar náà ni ó wí yóò sọ pé ashhadu an illallah píṣẹ́ wí náà mo jẹ́rìí pé kò sẹ́nì kankan tó tọ́kún sí ń wí lára ashhadu anna bọ́kàn rẹ̀ ṣe pé everyday ní kírùn bí ò tẹ̀ sí pé ìsì ń wí láìlá yìí ọlọ́ọ̀sẹ̀ establish pé kéèsì rí lọ́dọ̀ wọn gbọ́dọ̀ ọlọ́ọ̀sẹ̀ establish ọlọ́ọ̀ ni wà máa máa náà hùn àn tó bọ́lá mínú náfàkà tó hùn kò sí nǹkan kan tí ò jẹ́ káwọ ọlọ́run ọba gba gbogbo ìnáwó wọn tán ná sójú ọ̀nà ọlọ́run àwọn mùnáfikínù ọlọ́run sọ wípé inna Allaha ọlọ́run jami'ul kafirin wal munafikina fi jahannama jami'a ọlọ́run bó kó àwọn kèfèrí àtàwọn munafiki papọ̀ sínú náà papọ̀ ẹni tọ́lọ ń pè ní munafiki náà kọ́ ó ti ashhadu an la ilaha illallah ó ń kírùn kọ́dà wọ́n E wá béèrè ni yi yìí tọ́lọ́wọ́n bá pè ní kéfìrí ìdájọ́ rẹ̀ ọlọ́run wa pín sí méjì rò pé ìdájọ́ náà lára nǹkan tí ń náà ó ayé àwọn mùsùlùmí ló wà àbí Isi sọ pé mùsùlùmí mùsùlùmí ẹ bá lò pé mùsùlùmí bó bá kú síbi tán sí mùsùlùmí sí

àmọ́ kó rọ́lọ́ àwọn nǹkan kan pé lọ́dọ̀ ọlọ́run ìgbè ọlọ́run kalẹ̀ ó kọ nìkan ò tó ọlọ́run ọba sọ ẹgbọ́n tó wí sáfẹ́ sọ́ra mùnáfìkì ọlọ́run ní ìdájá akẹ́lmọ̀nàfìkù táà mùnáfìkì bá bọ́ wà nàbí kọ́ọ̀lù tí wọ́n sọ acknowledge ajẹ́rìí òjíṣẹ́ ọlọ́run lọ àṣádà náà mọ́mọ́lá rasulullah kan tásọ bẹ́ẹ̀ wallahu ya'lamu innaka la rasulu ọlọ́mà kó jíṣẹ́ rẹ̀ ló jẹ́ àmọ́ wallahu yashhadu innal munafiqin lakazibun ọlọ́run bá fi ń hàn ní pé òkúrọ́ ni wọ́n ìntán sọ jáde kò sí lọ́kàn tí èyàn tí ń sọ ń gbogbo pé nashhadu innaka la rasulullah tòun ti bẹ̀ lọ́dọ̀ ọlọ́run kèfèrí kí ló dé táwà gbé lórí pé tàbá sáà la ilaha illallah anything tó wùta bá ṣe mùsùlùmí láti rí bẹ́ inú yẹn ń tàwọn èèyàn jẹ but kí n sàlàyé èyí tí ń tàwọn jẹ ṣẹ́rítà bá sọ pé èèyàn bá sọ la ilaha illallah àti wọnú ẹ̀sìn ọlọ́run ọba jẹ́ kí bá rẹ̀ fó kéré ẹgbọ́ tàbáfẹ́ wọnú ẹ̀sìn pé èèyàn lónìí báyìí olóòfẹ́ di mùsùlùmí a ní ìdí lọ́dọ̀ rẹ̀ gbogbo ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah àti gbà àti wọnú rẹ̀ lọ́n jẹ́ kí bá kéré kò sọ wípé tó bá ti wọnú ẹ̀nà ẹnu tí ó ṣe mọ̀ náà nù tí ó fi jẹ mùsùlùmí àmọ́ láti wọ́bẹ̀ ìdówì náà tó bá ti wọ́bẹ̀ báyìí nìsín tó ò bá fi ṣe nǹkan mìí tó rọ́ lélẹ́yìn tó sì wọ́n látọ̀kan rẹ̀ mùsùlùmí náà ìyẹn wá làwọn wípé tó bá ṣe pé kéèyàn kàn máa dákò ọkọ̀ ọlọ́run ọba pé kò sí nǹkan kan míì tó lè dàrú wọ́n sẹ́yìn bá ti ń sọ èyàn lè díkè bèrí má ó ní ẹ́ fẹ̀ràún náà wíru rẹ̀ nígbà tó fẹ́ tẹ́rì nígbà tó fẹ́ ní ti mú mo gbọ́ ọlọ́run ọba táwọn ọba ní Israẹli irọ́ ọlọ́run táwọn ọlọ́run ní Israẹli gbàgbọ́ èmi náà gbàgbọ́ ó wí bẹ́ẹ̀ ṣe automatically ó di di mùsùlùmí náà because ọlọ́run ọba mọ̀ pé in tó wí òsì lọ́kàn rẹ̀ ẹnu ló wà ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ẹ̀tún gbọ́ntọ́lọ́run ọba wí Iblis ṣẹ̀tán tó jọ́gà gbogbo kèfèrí ilé ayé nígbà tọ́lọ́wọ̀n bá sọ pé òun sọ di ẹni ìgbé ní tó wí fọ́lọ̀ ni pé rọ́bì ọlọ́run ọba mi ó pọ̀lọ́wọ̀n bá lọ́wọ́n ọba rẹ̀ rọ́bì ọlọ́run ọba mi bí máa àwọ̀wẹ́ ìtẹ́ni ó ti sọ mí dẹni ìgbé báyìí nísìn a ah, máa ń jòkó ti àwọn náà ní impression pé nígbà tó bá sàtí ń pọ̀lọ́wọ̀n ọba automatically mùsùlùmí bẹ́ẹ̀ kọ́ ìyẹn lè illallah tó ṣe wípé tí láìláìláì ọ̀bá sí lọ́kàn rẹ̀ bí ti ń sọ kò ní jẹ́ mùsùlùmí jẹ́wọ́ ìpé èyàn òsìlé sọ pọ́ tí wà lọ́kàn náà kọ́ òkè ma sọ̀rọ̀ jáde tọ́ ẹwà wo bọ́lọ́wọ́n ọba ṣe sọ gẹ́gbọ́n ti sàlàyé fún wa pé tá bá fẹ́ wọnú Islam Ọlọ́run jẹ́ kí bá kéré sígbẹ́lẹ́gbẹ́ sọ la ilaha illallah ó ti di mùsùlùmí yes ó ti di ni kò sọ pé ẹnu tí ó máa lò lásán lọ́nu tí ó fi rèmé mùsùlùmí ó ti di O ní pé nígbàtọ́lọ́wọ́ bá ń sọ ń pa àwọn ará oko pẹ́jẹ́ lágbáwá ọlọ́ni kọ́ láti àárọ́bù àmànà àwọn lárúbáwá tánjáró oko sọ pé agbọ́lọ́wọ́ ọba gbọ́ ọlá ń gbọ́lọ́wọ́ ọba gbọ́ ọlọ́ni kúlámtúmìnú ẹ̀tì ní iman ẹmọ́sọ̀wá ẹmọ́ni àmànà wàlákìn kúlù aslam in tí ẹ̀wì ní ẹ̀tọ̀ pé ẹ ti wọnú islam hmm? ẹ ti wọnú islam torí pé bẹ́ẹ̀ tí wọnú islam wà lámà yẹ̀dùkúlì ìmánu fi kúlù bìkú ìmánu ò ti wọ̀kàn yáà but ẹ ti ní nǹkan tó fi wọlé ó dàbí wọn pé lábájá ní sí ńkọ́ wọ́n ti admit ẹ̀ sí university ó ti di undergraduate ó wá ní ah mo ti di graduate ó ti wọlé ọ̀ láti wá wọlé yẹn kọ́ ò gbọ́dọ̀ ṣe nǹkan tí ó ti nullify ti wọlé so ká má gbé sọpọlọ rárá ká sì má gbàtàn jẹ́ pé tó wọ́n bí wa sínú ẹ̀sìn ní òjé ká mọ implication kan táwọn wọ́n bí yẹn sínú ẹ̀sìn ò sọ pé ọkàn la la ilaha illallah ah, automatic automatic kọ́ ò mọ́jẹ̀mú téèyàn fi ń wọnú ẹ̀sìn ó kéré sí mùsùlùmí torí ọlọ́run ọba fẹ́ kí n sàkọlé bá wọlé tánkọ̀ kó ma wá nọ́jọ́ èyí jala kọ̀ ẹjá wo pásítọ̀ yẹn dáadáa pásítọ̀ yẹn gbé lára nǹkan tí ń tàwọn èèyàn jẹ láìláìláìlá táwọn wí in táwọn wí yẹn gan fúnra ara rẹ̀ tó bá ti pa bá mọ̀ túmọ̀ rẹ̀ ni torí ẹ̀ ní lárúbáwá tó mọ̀ túmọ̀ rẹ̀ láìláì kò lè wí tí ò bá bìí bẹ̀ máa sì fún alẹ́ ìzámpúrú nǹkan táà náà ní wí táà náà bá mọ̀ túnbà ẹ̀ tàbídé ìlágbáwá ni láìláì lọ́nà tó pé èdè yẹn kìí ṣe èdè wa tẹ́rì gbogbo nǹkan tán túnbà kò wọnú akínyẹmí ara wa dáadáa a kàn tú lóòrèfé ni hmm? now tí ẹ̀yẹ owó ní sinimá sọ fúnyà pé sọ fúnyà pé example ló ṣe nǹkan yẹn ó mú ṣe búra pẹ̀lú ọlọ́run yóò fojú kéré gba ọ̀tàlẹ̀ tó bá ń fọ́lọ́n búra ẹ̀rọ nípa o lè ṣe torí pé nǹkan méjì ló wà lọ́pẹ́ àwọn kò mọ̀ túnmọ̀ tó ń wí dẹ́nì kejì ní pé ó ti gbé sọ́kàn pé áàpùlọ̀lẹ̀ bọ́lọ̀ padà a sọ fún pé ọ̀pàrọ̀lẹ̀ kan ní ìwọ́sùn ní padà wá bá ọ jájọ yanjú ẹ̀ but this same person yìí náà bá sọ fún pé búra wípé tó bá ṣe pé ìwọ ló bá ṣe kìíní àtowó àtọmọ rẹ gbogbo ọmọ tọ́lọ̀ ọba gbogbo wọn kú ah ah no no ah ah ah àbí pé gbogbo rẹ tọ́lọ̀ ọba ṣe fún ọ láyé kó mọ́dọ̀ọ́dọ̀ rẹ̀ ah no ìwòlá tó ń bábá sọ ìtumọ̀ ẹ̀ ni pé ó reality nǹkan tẹ́ ní kò ń wí ìyẹn wọlé lára ó ah, ah no <coughs> oh. ṣùgbọ́n ṣe rí kìí ṣe bẹ́ẹ̀ náà ló ṣe understand aláwọ̀kọ́ tó tọ́tí bẹ́ẹ̀ ló bá ṣe understand aláwọ̀kọ́ tó kò ní Ede naa kó bá ń bẹ́ tọ́ tó bá níbẹ̀ anábì sallallahu anábì sọ fún wa pé tó bá dìgbẹ̀yìn ayé gbogbo àwọn èèyàn tán ti fẹ́ bọ́ọ̀lẹ̀ tẹ́lẹ̀ bọ́ á padà fún àwọn àkànnà tó padà sí ibi ẹ̀bọ̀ anábì sọ bẹ́ẹ̀ fún wa so kìí ṣe pé kí èèyàn pé ah, ti wá jàjà tán báyìí ah, gbogbo anáàmà jẹ́ mùsùlùmí lọ ni ọlọ́nà bí sọ́sọ́lá àdísì Bukhari 7116 anábì ni látàkù mùsàájú hátà tàbtọ́rìbà àlàyàtù nìsá ìdáwùs àwọn obìnrin dáwùs bànú dáwùs àwọn ìdílé kan ní ní Yemen ara àwọn náà làbúrò rẹ̀ náà lábàbúrò àdáwùsí tọ́ ní Yemen yìí wọ́n ló sàkántán pè ní lóòlùkálàfọ̀ lóòkọ̀ òsànà nígbàtí islam dé islam kú sí ẹ̀yìn títí sí òsànà ẹni gan mọ̀ mọ́mọ́ ẹ́ wọ́n ká lókè jẹ́ mùsùlùmí ànábì wá ní ilé ayé ò ní parí alìsíámù ò ní dé tó fi di pé kọ́dá àwọn àpọ́n padà sí sísìn olùkọ́láfọ̀ yìí kọ́dá àwọn obìnrin ó wà ń bẹ̀ ànábì ní débi pé àlàyé àtúnmí ní bí bútọ́pù ìbàdí pípá ìbàdí wọ́n mọ̀ mẹ́mẹ́ báyìí ìbẹ̀rún wó pọ̀ wó pọ̀ gan ìyá yóò ní parẹ́ tó ṣe Imam Bukhari rahimahullah nígbà tí ó mú adéṣe wa ó ní kìtàbù ìfìtà ni báàbù tàbíyírí zaman báàbù pé àsìkò change àtàyà àbùdúlá alfan títà àwọn ọmọ fi ṣe ọ̀tà torí báwọn kan ti gbé sọ́kàn pé wọ́n sábátà wílá ìlà kò sí ìrìnà tó gba ìsìlámù lọ́wọ́ wa bọ̀bẹ́ ìbámu tó mọ láìláà ọmọ kò ti gbà bíkọ́sí tó ń kò sẹ́nì mi àfọlọ́ntọ̀ náà ọ̀ wá wí láìláà ìnísìn ọdún wá tó sàkùn gbogbo èèyàn mọ̀ tó máa nǹkan tí ó ń wé èyàn jẹ́ lápapọ̀. náà kí ni àwọn nǹkan tó lè tako ìsìláàmù yàn tí ó bà jẹ́ àwọn nǹkan wo ló rọ kiriká ó tó nípa àmà wákà àwọn lẹ́yọ kọ̀ọ̀kan àkọ́kọ́ ó ní wípé ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba fúnra ara rẹ̀ ànábì fúnra ara rẹ̀ àti gbogbo nǹkan tó bá ti ro papọ̀ mẹ́sìn ìntààmà ń ṣe pẹ̀lú rẹ̀ ní àtàríìm a gbé tóbi ó gbọ́dọ̀ tóbi lọ́kàn wa nírùgbé tóbi táà ní fún nǹkan mí tí ò nílé ìmọ̀lọ́ létí tẹ̀ẹ̀sẹ̀ ní ṣẹ́ẹ̀sì ní kí ní ìyà mọ́ ń gbọ́ ọyé láyé but a gbọ́ ọyé tó bá ti kàntọ́ lọ́nà tí mo bá bí anybody ẹ́ tọ́ni so fẹ́ràn Nàìjíríà òun fẹ́ràn rẹ̀ òun lè kú tó nílẹ̀ gan irú ẹ̀ tó lóun fẹ́ràn Nàìjíríà yẹn táwọn wá rí tó wá mú flag Nàìjíríà tó wá fẹ̀sẹ̀ tẹ́ ó máa ní òun fẹ́ràn nàìjíríà ní láìláì láìláì flag nàìjíríà ló tẹ̀wẹ́ àwọn ẹjá bè lọ wà tí bá mọ́ tí lọ tó rán flag owó nàìjíríà ẹ́n pépà náà ni but torí pé àtowó àti flag àtàwọn nǹkan yíkọ̀ ó symbolize nǹkan kan ni nǹkan táa fi ìpagbọ̀dọ̀ gbápọ̀lé fún làpọ̀lé fi bá sọ so kí gbogbo jọ́nàrí aṣọ nìkan àbẹ́ẹ̀kọ́ ẹ̀hẹ̀n bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ọlọ́run ọba anábì sallallahu alaihi wasallam ẹ̀sìn ọlọ́run ọba títóbi ìyẹn gbọdọ̀ wà ń bẹ̀ kí ni títóbi ìyẹn yóò ṣe fún yàn ó ní pé kò ní jẹ́ nǹkan tẹ́yìn ó súnmọ́ láti máa fi ṣeré ìgbónúkọ yóò ti yẹ̀yẹ́ pẹ̀lú àmọ́ o ní tó bá fi múyàn tẹ́yàn bá fi ń ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ẹ̀ ní dédé bó ṣe máa lẹ́lẹ̀yàn ṣe òun ni tó ẹ̀sìn ọlọ́run òjíṣẹ́ rẹ̀ àtẹ̀sìn Islam ń kọ̀ títóbi títóbi ló gbọ́dọ̀ jẹ́ torí títóbi yẹn òun ló lọ pẹ̀lú ìdájọ́ pé bá a bá ti fẹ́ búra ká má búra pẹ̀lú nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ why tẹ́rẹ́ níbọ̀dì tí ó bá sì nǹkan búra tó pé nǹkan yẹn tóbi lọ́dọ̀ ẹ wò dáadáa èyí sì nǹkan tí ó tóbi lọ́dọ̀ yàn èyí fi búra náà ọlọ́run ọba wa mọ̀ọ́mọ̀ gbé lófin fún wa tẹ́ bá ti fẹ́ búra torí tí tó bí ọlọ́run ọba tó wà lọ́kàn yín nǹkan o yóò jẹ́ kó ṣe yí pé ẹ̀yin náà ní fẹ́ láyà àti dákọ ọlọ́run ọba sí nǹkan tẹ́ mọ̀ pé irọ́ ni ọlọ́wọ́ bá tóbi kọjá wá hmm? ibẹ̀ lẹ́fì rí wípé nìsìn bàbá dó bẹ́nìkan bá sọ fún ìyà pé kò ní dáa fún bàbá rẹ̀ èyí ò bínú o ni pé ẹni ọ̀wọ̀ ni bàbá àyàn ọ̀yàn kẹ́nìkan wá rí ó dìde àmọ́ kí ẹ̀dá ni bàbá àyàn wá lẹ́nìkan wá rọ́lọ́run ọba fi olọ́lọ́run òróró ẹgbẹ̀ àfilẹ̀ o jà fún ara ọjà kọla ń sọ responsibility ti ẹ̀ towards ọlọ́run láwí kìí ọjà kìí sọ ọlọ́run ọba ni ọlọ́run ọba wọn ni ìwọ́n bù ó fi hàn pé ó kàn tí ti ọlọ́run ọba bí ó sà tó pé jọ tó bá ti ní bùkátà nìkan ló kàn kàn pé mo nídìí omi ọ̀ ọlọ́run bá lófin ó sì láwọn nǹkan tí ó lọ pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ ká fún wa láwọn example Quran sọ fún wa wípé wa man yu'azzim sha'a'irallah fa innaha min àwọn nǹkan tó jẹ́ àmì ọlọ́run ọba tó kọ́lọ́run ọba ló ṣe láni a gbé ìtóbi e ẹ tó bá gbé ìtóbi e ara sáyìn pẹ́tọ̀ tápọ̀ àbẹ̀lọ́kàn rẹ̀ ẹ̀yẹ́ wòó mọ́sálásí tààtí ń kírùn mọ́sálásí a mọ àwọn tó kọ́ ní bríkìlà kọ́nà gbà tán sí pírójẹ́tì àmà àmà àwọn èèyàn tó kù àmà àwọn èèyàn tó ti táìsẹ̀ bọ́n ṣe ń kọ́ òyàtọ̀ sí bá àti kọ́ lè wà àmọ́ kí ló dé tó ṣe wípé a ní o ah, mọ́sálásí ò bẹ́ ìtò lọ ilé ọlọ́ ẹgbọ́ àti ilé òtí ọlọ́ ó ti wá láwọn àdájọ́ kan nítorí pàtàkì sọ́lọ̀

ọlọ́run ọba wa ń kọ́ ọlọ́run ọba gbọ́dọ̀ tóbi lọ́kàn ìkejì ìjẹ́ àmà wípé béèyàn bá mú níjọun ó ṣe ṣe nísìn ó lè mọ́ pọ́sígbò máa nírùlú tàà wà yìí èyàn lè mú bí pàǹkúnmí àbí màálù àbí wúrẹ́ èyàn lè sẹ́ndẹ̀ láti rí báyìí kéèyàn sí Mẹ́kà mo fi ṣe hajji fọ́lọ̀ jọ́sà báwọn tán sí hajji sí ma lọ lè pẹ́ran kí ẹ̀rọ pé àwọn ilé ìṣẹ́lẹ̀ òsì hajji rárá sí mọ́nà fọ́fẹ́ sí pé mo fẹ́ sẹ́ndì ẹran yìí tí wọ́n tààbà so kí ni wọ́n wá ṣe ìṣirò ẹran yẹn ẹran yẹn kùrán pè ní ó pè ní alhaji ó pè ní kọ̀lá ìjì tó bá fẹ́ ṣe wọ́n wá sí sáyẹ̀nsì wọ́n wá ara gómì kan níbi ọrùn rẹ̀ fẹ́ jẹ́ ó jáde jẹ́ tó bá ti jáde yóò sì sáyẹ̀nsì ọrùn rẹ̀ wọ́n wà mú bọ́yá ó lè jẹ́ bí bàtà àbẹ́lẹ́fẹ́ wọ́n wá fi níbi ẹ̀jẹ̀ yẹn wọ́n wà fi sí lọ́rùn bá fi sí lọ́rùn wọ́n wà sẹ́jẹ̀ ẹ̀nà yóò máa lọ anybody tó bá ti rí tún bá ẹran kan fẹ́ lọ pa ní kàbánì anybody tó bá mi wọn là ń pè ní hadiyu wọn là ń pè ní kọ̀lá ìlú wọn pé yá ayọ́ lẹ́dínà àmànú látọ̀ hìlú ṣàáìrọ̀ wọn àwọn kan tó já wọn sáyẹ́nsì ọlọ́run ọba ẹmọ́ violate wọ́lá hadiya wọ́lá kọ̀lá ìlú ẹmọ́ violate ẹran àdáyá wọ́n sẹ́ndì sí maka àbí àwọn nǹkan tó pé a fi galaxy tàbí fọ́rùn wọn tó jẹ́ sáyẹ́nsì ẹmọ́ violate ẹwú agbọ́dọ̀ máa mú lọ ní ẹni kẹ́kọ́ gbọ́dọ̀ súnmọ́ kò sí ṣùgbà ọgbọ́dọ̀ pa ọgbọ́dọ̀ lẹ́nu sọ́kọ́ nígbàtà ti fi sọ́lọ̀ nǹkan ó ti ẹlẹ́ẹ̀kẹta bẹ́yìn bá wo gbogbo ràǹkúmí tó wà nílé ayé ọlọ́run ló gbogbo wọn ṣùgbọ́n àbúrò gbọ́dọ̀ káwò ẹgbọ́ta burúkú ẹgbọ́dọ̀ gún o ẹgbọ́dọ̀ báwò bẹ́bá ti jẹ́gbọ́ ọ̀yà fóòsà fún àdábà àlè ìyẹ́ ìjẹ́ yìí ẹgbà ẹ̀rì pé kàtàn tí fi ń kì sọ́lọ̀ ó ti gíní ó ti kójì hmm? títóbi ìyẹn ni bẹ́sìsì ìmáàni anything tó bá ti ní ṣe pẹ̀lú ọlọ́run ara pé ìyẹn ní ìmáàni orí Islam ó ní ṣe pẹ̀lú ọlọ́run ó ní ṣe pẹ̀lú ànẹ́bìsálà ọ̀sọ́lá ó ní ṣe pẹ̀lú ṣàárẹ̀lá ó gbọ́dọ̀ tóbi títóbi ìyẹn ò ní jẹ́ kéèyàn sọ pé yóò fi ah, sí ẹ̀yẹ ọlọ́ni kẹwọ́n ìsìnkú nǹkan tó bá tóbi lọ́dọ̀ tó wánà ǹkọ́ o èyẹ bí ti ẹ̀yẹ bọ̀ kí láwọn èèyàn ṣe wọ́n wá separate ọlọ́run ọba bọ̀ tí wọ́n mójú sára wọn so basis ẹ̀sìn ni pé ẹni téèyàn bá gbà lọ́lọ́run kọ́ ó gbọ́dọ̀ tóbi lọ́kànyà títóbi ìyẹn lẹ́nu yóò mọ̀ fi bàdùn ọlọ́lọ́wọ́n ọba òfin aláàfẹ́ kábúra pẹ̀lú nǹkan mi yàtọ̀ because in tó ń sọ òní pé ó kọ ọlọ́run ọba yìí tó wà lérí ó tóbi kọjá pé fòókọ rẹ̀ ṣe yẹ̀yẹ́ èdè ṣeré àmọ́ mẹ́wàá ti wá tẹ ọlọ́mọlẹ̀ ẹ̀rì pé ní ti kàn yóò wá ya lórí ahán pé kọ́nà wẹ́ pé ilé ìrìnàmọ́ fẹ́ wọ́n láì ẹwà rẹ̀ tó máa máa yẹ̀yẹ́ ọlọ́nkọ́ yóò máa sọ fún ọ pé tó bá tó bẹ̀ fògbó ìtumọ̀ ẹ̀ pé ogún tóbi lọ́kàn ẹ̀ ogún tóbi lọ́kàn ẹ̀ náà níbi ní búra because ó bìlì pé ogún lè á ẹ́ sábàdí kò fọ́lọ́n búra yóò fọ́lọ́n búra bárí kò fẹ́ búra yóò láwọn olè fi búra kìí ṣe pé torí kó gbà yí pé ṣírìkù ní kéèyàn fi ogún búra mọ́tò pé ah ogún tóbi kọjá bẹ́ẹ̀ irú tó yẹ kó gbé fọ́lọ́run ọba ló gbé fóògùn bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ nǹkan olùlùpàlẹ́sìn oníkùránì sọ wípé wàmínà náà mọ̀ yẹ sáfẹ́rù mi dú ìlànà àdáadá yóò ṣẹ̀bú na hùn kàhùbìlá wọ̀lẹ̀dí na ámànú aṣẹ́dù fún fanilá àwọn kan bẹ̀rẹ̀ pé sì wọ́n gbé ẹlùmí àbí nǹkan mi sẹ́gbẹ̀ ọlọ́run báyìí wọ́n mọ̀ fẹ́ràn wọn nírùfẹ́sẹ̀ kan fẹ́ràn ọlọ́run ẹ́ ẹ̀dìbà kan fẹ́ràn ọlọ́run wọ̀lẹ̀dí na ámànú àwọn tó gbọ́ ọlọ́run bá wọ́n aṣẹ́dù fún fanilá àwọn fẹ́ràn ọlọ́run jẹ́ ní ọdá tẹ̀lé so ẹ̀sìn islam táà ń ṣe eh rọ́b kọ́lọ̀ ọba tóbi lọ́kàn èèyàn ni ara ìtumọ̀ la ilaha illallah gọ́sùn tẹ́tì mọ̀ náà ní pé nígbàtà bá láwọn èèyàn sí nǹkan mí tó pọ̀ àwa ní gbogbo kí ní ẹ gbọ́dọ̀ sí àfọlọ́hàn ọba nìkan kí ní ìtumọ̀ ìjọsìn táàwí ni wípé ó fẹ́ràn ẹni tó ń jọ́sìn yẹn ó tún wọn títóbi òní bẹ́sìsì àgbọ̀dọ̀ kọ́ bọ́lọ̀ bẹ́yàn bá ti mọ̀ ọ́n yóò mọ̀ ní ẹ̀rọ mọ̀ bàyàn pẹ̀lú kí lè yóò fi máa bọ́lọ́run ọba yẹn lò bẹ́yàn bá ti mọ̀ ẹ̀ yóò mọ̀ wípé ní ó fi bá Kùránì ọ̀rọ̀ ọlọ́run ọba ní wa wọ́n lè rọ́ọ̀nù síbò mi ara yìí táwọn dá sí gbogbo ọmọ Kùránì ọ̀rọ̀ ọlọ́run anything tí wọ́n bá wá tètè dìde lárúbáwá kan wọ́n wá gbá kan léyìn ẹ̀kùn gbogbo nǹkan kùrá lọ́dọ̀ wọn gbogbo ah, yẹn lẹ́rẹ̀ ah, wọ́n tó máa délé àfáwọn ní àwọn ah, ní kùrá ní tó kọ́ kùrá ní sọ́rọ̀ pẹ̀lẹ́ ẹ̀ kódà ibi dáti mọ̀ pé ìmánì wọn kọ̀ rẹ̀ ti ń belé ìmọ̀tẹ̀ pé gómi wọ́n tún gbérù the same respect ní fùfú báìbù tán kọ lédè lárúbáwá tó tó wọn mọ̀ pé báìbù lárúbáwá ah kùránì kùránì kùránì kùránì ẹ̀hẹ̀ kí tó bí ìyẹn lẹ́jú kọ́ fi máa ló irú títóbi náà lèyàn tó kọ́ lọ́wọ́ ọba lọ anybody tó bá ti lè jẹ́ mùsùlùmí tí irú títóbi yẹn ò sí lọ́kàn kò sí lọ́kàn rẹ̀ ju wípé look i'm a muslim my name is suleiman ìjọ ìdí omi ètò tọ́lọ́kàn wúlò fún náà ni pé ìjọ tí mo bá ní ìdí mo ní ìdí omi o tó wá ní fún mi lómi dẹ́n á padà bọ̀ wá tó wá pé irú ìsìláàmù bá nínú ìtumọ̀ rẹ̀ ó ní pé ó ti gbé nǹkan mí ìkòbìjọ́ lọ́nà ọlọ́run bá gbọ́dọ̀ tóbi lọ́kàn òun ni islam tí tóbi lọ́kàn òun náà lẹ fi pé kéfèrí fi ń sá ní òfin gbà islam ní bìkọ́sí tó sọ ni pé kí n discard gbogbo àwọn òsà tẹ́mi náà máa ń gbé tóbi yìí èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ atahim walmahabba ìgbé tóbi àti ìfẹ́ ẹ̀ ènìyàn fi ń bọ́lọ̀ wọn balẹ̀ irú islam fẹ́ sí gbọ́dọ̀ nínà nù ó lè mọ́ wá jura wọn lọ ó lè mọ́ wá jura ẹlẹ́kejì nínú nǹkan tí máa ń padà wá pèsè àmà padà máa gíbẹ̀ zápò ẹ̀yọ kọ̀ọ̀kan ó ní fáwọn èèyàn ṣe mistake wọ́n ṣe ń tàpé ní àtẹ́súyá àtẹ́súyá tó bẹ́ẹ̀ náà holic wọ́n màkùlù ẹ̀dá àtọ́lọ́wọ́ bọba dẹ́dà wọ́n gbé wọn sí lẹ́bù kan wọ́n gbé wọn sí lẹ́bù kan wọn sí lẹ́bù kan náà níbi irú ọkọ̀ tó pè wọ́n wọ́n gbé ẹ̀sùn lẹ́kùn kanáà bí bó sì bá wọn lò mean, most people àwọn fi pé àbá mistake me. ẹlòmí ń bẹ ọmọ lọ ọmọ kọ́ lọ́wọ́ bá tóbi nítorí fọ́lọ́ ọba tóbi gbogbo anything náà sábà ti súnmọ́ lọ́wọ́ náà òun náà gbapọ̀ náà tóbi ṣùgbọ́n kú lẹ́bùn pẹ́ pé kó mọ̀ pé bóòlò òun ó ṣe wá bá àmì èjì lọ Ànábì sálàsálà òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba lọ́lọ́run ẹ̀dá ọlọ́run náà lànábì tọ́ náà nítorí pánàbí wá ti rílé tìmọ́ ọlọ́run àwọn kan wá gbé tó ẹ̀kan sí fọ́lọ́run wọ́n gbé pánàbí wọ́n ti gbàgbé pọ́lọ́run ọba olóhun ní boundary ọlọ́run ọba bẹ́ẹ̀ sì bọ́lọ́run ọba lòlú ọlọ́run ọba ó ní pé tawhid nìkẹ́ fún wọ́n sì ṣírùkù máa sọ pé torí pé ìṣogbó fẹ́ràn lágbájá ẹgbọ́n èyí tó bá fẹ́ràn lábá kò ní bínú pé kí n gbé títí ẹ̀fún lágbájá ọlọ́run lóhun ò fẹ́ ọlọ́run ò fẹ́ ká má ṣe mistake rẹ̀ ká má ṣe mistake rẹ̀ bó ṣe jọ ó ní pé kálẹ́ nìkan ní ìṣèyàn lọ́gà àlepẹ̀ kẹ̀kẹ́ wé ọlọ́run ọ̀gá tẹ̀yàn wá ní ti gbogbo dáadáa lẹ́yìn máa ń ṣe pé èyàn ó gbà bá gírẹ̀ èyàn ó kí èyàn ti kúbẹ́kúbẹ́ fún èyàn ṣiṣẹ́ yà dáadáa ọ̀gá yẹn wá fẹ́ràn yẹn ó wá ṣẹlẹ̀ wípé ẹni tí ń ṣe kúgbẹ́gbẹ́ ọ̀gá ilé sọ ní wá ń báyàwó ọ̀gá sùn bá ló ti kírọ́sì ẹ́ ìtumọ̀ ẹ̀ ní pé láyéláyé ni ò lè fẹ́ràn rẹ̀ because òun gba báńdì lóòtọ́ pé kó gbé nǹkan tó jẹ́ tọ́lọ́run ọba fẹ́ dà rẹ̀ kó wá ní ṣe bẹ́ẹ̀ ni tó fẹ́ràn náà ni mo gbé fún no ohun fẹ́ràn ẹ̀dá kankan dé lẹ́gùn pé nǹkan tó jẹ́ tó ń gbé kọ́dá àtà nẹ́bí sálálọ̀ ẹjá gbogbo ẹmọ gbọ́nà ọba ṣe pẹ̀sẹ̀ntẹ̀ fún wa ní in the sight of Allah àwọn tátóbi jù láàrin àwọn ẹ̀dá tátóbi jù táwọn gbẹ̀yàn bá tóbi láàrin àwọn ẹ̀dá tọ́lọ́wọ́ bá dá sẹ́ẹ̀tì méjì àwọn ànábí ọlọ́run àtàwọn màláìkà hmm? àwọn tó tóbi jù hmm? ọlọ́rin Allahu yastafi Allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run bó jù sínú àwọn màláìkà láwòjíṣẹ́ tó kù jù sínú àwọn èèyàn náà tọ́ àwọn tó tóbi jù yìí ọ̀n wà lọ́lọ́run wá fi sẹ̀dáǹpù àwọn wọ̀nyí òun fẹ́ fi sẹ̀dáǹpù fún yín tẹ́ bá ti mọ̀ pé ọ̀rọ̀sẹ́gbẹ̀ wípé òun ò ní gbà fún yín pé kẹ́ẹ̀tẹ́ gbé attribute ń gan fún wọn látọ́ sàǹsọ̀ tó wọn ọlọ́ni máa káànà lè bá ṣàrì kò tọ́fẹ́ dákàkà kò gbọ́dọ̀ ṣe ayò tí ọlọ́hùn kìtàbà wal hukma wal nubuwa ẹ̀dá ọlọ́run ọba fún ọ ní tíra ó fún ọ ní tí ó fi dájọ́ ó tún wá tíra nẹ́bí ọlọ́run kò tó bẹ́ẹ̀ kúnú ìbádánlé kó wá sọ fáwọn èèyàn tó gbóhùn jánàbí ọlọ́run pé èmi ní ẹ máa sìn ọlọ́run fẹ́ tí bá nàbí ọlọ́run ló pè ọlọ́run mọ́mọ́ bẹ̀rẹ̀ látòkè pé tọ́wọ̀n bá aláwọ̀ rẹ̀ bá nàbí ọlọ́run kí wá ló kan wòlé ọlọ́run àwọn èèyàn máa ń ṣe mistake náà tó bá ti kànà wá Islam wọ́n máa ń fi ìfẹ́ tó fà tẹ́lẹ́bọ fi jẹ́ lẹ́bọ ni pé ó ń no in tó fi jẹ́ lẹ́bọ ni pé gbé nǹkan ọba tó jẹ́ tọ́lọ́run pẹ́lú omi kọ́dà tó bá gbé fẹ́ tó fẹ́ràn náà ọlọ́run fẹ́

ojú yẹn ni ká ti wo ṣírùkù ẹgbẹ́jà ojú ìgbà tó bá ṣe fẹ́ tó bá fẹ́ràn lábá gbé e fún inú rẹ̀ odùn no bẹ́ẹ̀kọ́ kìí ṣe táwọn ẹlẹ́bọ fi jẹ́ lẹ́bọ ní pé ah, ẹni tọ́lọ̀ ọ̀bọ̀ fẹ́ràn ni bẹ́ẹ̀yàn bá sin ṣe ìtọ́nù ẹni tó pé ṣe ìtọ́nù ní sin ọlọ́run bó bínú bẹ́ẹ̀yàn bá sin ànẹ́bí ọlọ́run ọba ọlọ́run bó bínú bẹ́ẹ̀yàn bá sin màláíkà ọlọ́run bó bínú kọ́dọ̀ ọlọ́run bá tó máa máa sọ ẹgbọ́ ibi tó bínú sí tó fi jókó yíò wà pé à ah, eléyìí lógún èrè àní oróyìn àwọn ànábí ọlọ́run bá tán oróyìn wọn ẹwọ̀ tí ó káfò jẹ́tùnà àtẹ̀yìnà Ibrahim alákọ́rin na sọ́wọ́ dára jẹ́tùn mọ̀nàṣà ọlọ́run bá káwọn ànábí ọlọ́run Musa Isa Harun Ismail aliyasa ọlọ́run wá káwọn tán ọlọ́run wá láwọn tó rí wọn ulaika alladhina atainahumul ní ọlọ́run ní ulaika alladhina hadallah ọlọ́run bá gáìdì wọn walau ashraku wọ́n bá fi ṣe ṣírùkù sọ́lọ́run pé àwọn gẹ́gẹ́ àwọn ànẹ́bẹ̀ ọlọ́run yìí wọ́n tún wá gbé nǹkan tó jẹ́ nǹkan tọ́lọ́run ọba fẹ́ lórí làhábìtà ánù màkánù yà àmàlù gbogbo ń dáṣọ òun sì wù dànù àwọn ànẹ́bẹ̀ ọlọ́run tó lòun fẹ́ràn náà kátásà wọ́n gbé fún nǹkan mi kódà bọ́n bá gbé ìfẹ́ tọ́lọ́run ọba bá fẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba nìkan ni kò fẹ́ kẹgbẹ́ fẹ́ lómi kò fẹ́ kẹgbẹ́ fẹ́ lómi ni tọba bá máa nábí ọlọ́run ọba ọlọ́run làkọ̀tí káfàrà lẹ́dínà kọlu nínú ọlọ́run ọba nìkan ìṣẹ́gun mọ́ríyàm àwọn tó sọ pé ìṣà ọmọ mọ́ríyàm ọmọ ọlọ́run ọba ni kìbìrì ni wọ́n ẹ́ làkọ̀tí káfàrà lẹ́dínà kọlu àwọn ó fẹ́ràn rẹ̀ ó fẹ́ràn àwọn ọlọ́wọ́n bá ròyìn àwọn mọ̀láíkà wọn ní láyé síkú náà bil qawl wọn bí amọ̀ yìí àmàlú wọn ò gbá wọn lè gbáwájú ọlọ́wọ́n ọba pẹ̀lú gbólóhùn kankan ọ̀rọ̀ ọlọ́wọ́n ti ṣe ọlọ́wọ́n ní àwọn mọ̀láíkà ya wọn kan pè wọ́n balhum ibadun mukramun ẹrú wa ni tán jálá pẹ̀lú ẹgbọ́

gbẹ́dẹ̀ fún gbẹ́dà mi màláíkà ní ànábí ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run tó gbọ́rọ̀ sí ó bá ti ṣe fún ṣírùkù náà lòun náà ní and ó sì bà sílámù ẹ̀jẹ̀ kí ní sáyé bọ̀ta àwọn ẹni ọlọ́run làwọn ilé ìdíkù kí lẹ́ẹ̀tì fáwọn ẹni ọlọ́run àásọ̀ ńlá sí fáwọn ẹni ọlọ́run tọ́ ẹ̀yìn tó mọ̀ sọ pé àtẹ́sù ẹ̀bẹ́ ní kọ́lùkọ̀lù màlù lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀dá kò tó lọ lọ́n mùsùlùmí ò lè wà kó mọ́ wájẹ́ ẹ̀sìn rẹ̀ ẹ dákun Kùránì ọ̀rọ̀ ọlọ́run ọba pẹ̀lú translation rẹ̀ gan kára kẹ́yìn máa kéwú àkídá yóò dùn bẹ́ fọ́dà kó mọ́ máa kà mí ẹ̀ ó tó proof àkídá Kùránì nìkan proof àkídá kò sẹ́ nídìí pé wọ́n lẹ́sìn ibì kan hàn ọ̀dà àmọ́wọ̀ rí sí Kùránì ìlú náà wọ́n náà bẹ̀rẹ̀ sí kò yóò clear ṣe ẹ̀dá sẹ́dà tí mo bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ẹ̀dá ẹ ma wọ́n ẹ̀sẹ̀ tẹ́súyà tẹ́sí mistake tí mo bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ẹ̀dá ẹni tó tóbi èmi ò wá súnmọ́ mi ò mọ̀ màmá wá béèrè pé ta ló mọ̀ ẹ́ ta ló mọ̀ kalẹ̀ tó ṣe pé tó bá rí yóò ti jù ẹ̀ hmm? tí mo bá lọ rí ẹni yẹn wá sọ fẹ́ nìyẹn pé dákùn bá ń pìrìsẹ́ǹtì kéèsì lọ́dọ̀ náà àbí lọ́dọ̀ ọ̀gá tọ̀ ṣe rí ohun papọ̀ mọ́ èmi adínlélò adì méjì ó mì pé àwọn méjì lájọ́ ń pìrìsẹ́ntì kéèsì nù èmi sásí lẹ́yìn ohun láti ń pe kíní ẹ̀ ní ṣàfáà ṣàfáà mú látà ṣàfẹ́ mẹ́rin tú tú láfàáṣe ṣàfẹ́ àti wítìrì ẹ̀nkan tó jẹ́ ẹ́ mọ́ lọ lè bẹ́ẹ̀ni ẹni yìí èmi present bùkátà tẹ́nìkan ẹni náà wà bá ń present ẹ̀ tẹ́ẹ̀tẹ́ pé lọ́bẹ̀ ẹ̀dá bá ní ẹ́ ìyẹ́ lálàbẹ̀rẹ̀ lọ bá lọ́bẹ̀ ẹ̀dá ẹ̀dá yẹn ò ní ìdásí mẹ́ èmi tí mo bùkátà lọ tó bá ti mẹ́ni yìí ní àná it's your man gbé ìfọ̀n e ẹni yìí nìkan ló ẹ̀kọ́ ti mọ̀ àwa náà wá gbé ìfọ́pọlọ pé bẹ́ẹ̀ náà tọ́lọ́run ti rí bẹ́ẹ̀ kan tọ́lọ́run ti rí ṣe lọ́dọ̀ tọ́lọ́n instance ẹ̀ lè wà lóòtọ́ ṣùgbọ́n fọ́lọ́wọ́ ọba tó lè gbà pé kẹ́ ṣàfà lọ́dọ̀ condition méjì tẹ́ ìbámọ̀ condition méjì gbẹ̀yìn yóò padà sí pé yóò ní ìdí ẹ̀ lọ́ba condition alákọ̀ọ́kọ́ ni wípé nínú Kùránì àti Sunna o ní pé tí Ọlọ́run bá fẹ́ gbà sí pẹ̀ pé lágbájá bẹ̀ mí pé wá rẹ́kí sí báyìí fún lágbájá Ọlọ́run kọ́ fẹ́ bèèrè pé ẹni tí wọ́n ń bẹ̀bẹ̀ fún yẹn tó tọ́ sí nǹkan tí oníkẹ́kùn ọlọ́run kọ́ wọ́n fẹ́ ma ń pa ọ̀nà kẹ́ni yìí ṣe kò ṣe ṣírkù sí mi bó bá ṣe ṣírkù sí mi kọ́dà èyàn ńláńlá bá nẹ́bí ọlọ́ọ̀bá bá bẹ lọ́ọ̀bá fún lógo ilẹ̀ ọlọ́run ní kò nídá so ọlọ́run bá wà ìfẹ́sẹ̀ pé kó mẹ́ni tí wọ́n fún one then two ọlọ́run ló gbọ́dọ̀ tó ń fẹ́ni tí ó tún sí pẹ̀ ní permission pé ok you can intercede for him ọya stop on his behalf méjèèjì gbọ́dọ̀ pé lọ́dọ̀ ọlọ́run ẹni tí ó sí pẹ̀ àṣáfẹ́ wọ́n gbọ́dọ̀ fún yọ̀ǹda pé ọya sí pẹ̀ ẹni tí ó sí pẹ̀ fún ọlọ́run gbọ́dọ̀ yọ́nú sí ẹgbọ́n gbà tẹ́yẹn bá mọ̀ pé ẹni tẹ́yẹn fẹ́ lọ bá fẹ̀ kan nídì láti mọ̀yà kí lè yẹn fẹ̀ kan nídì ẹni yìí fún lọ́dọ̀ ọlọ́run kó ń kálukú gbé tó e ti dáadáa ló gbó èrè à ń bẹ àwọn nǹkan bẹ tọ́lọ́wọ́ bá ti sọ pé òun ò ní ṣe kò sírò ẹni tó bá mú kó wá ìyẹn làwa náà làwọn kan kókò sáwọn èèyàn lórí pé ọlọ́wọ́ bá máa ń shift grand ìfẹ́ no ibi tẹ́ẹ̀tì mọ̀ nìyí tọ́lọ́wọ́ bò sí fi bò kí gbogbo náà sì gbòye bẹ́ tọ́lọ́wọ́ bò fi bò ẹ̀dàkùn torí ọlọ́run bàbá ń káwọn ànábí ọlọ́run ọba bàbá máa nàbí sàṣẹ́lá tán ànábì ọlọ́run ló tóbi jù ànábì Ibrahim aláìsàtọ̀sẹ̀lá ẹni ọlọ́run tó tóbi tọ́lọ̀ ni wọ́n sáfàdọ̀lọ́hù Ibrahim khalila ọlọ́run bá máa nàbí Ibrahim ní ọ̀rẹ́ ajé ọ̀rẹ́ tí wọ́n tí wọ́n tọ́lọ́run bá mú ìtó tóbi bó ṣe tó Ibrahim ń bí ọlọ́run bá ń pa bàbá rẹ̀ tó jẹ́ mú ṣírùkù tó jẹ́ olùsẹ́gbọ́n

ọlọ́run ọbò ti yọ ànábì Ibrahim fún ẹgbọ́ bó ti fẹ́ràn rẹ̀ tó ọlọ́run fi yíò sẹ̀gbáǹpù fún wa ṣé kìí ṣe bàbá ló ṣebí bàbá ànábì Ibrahim ló jẹ́ ni ọlọ́run ṣe òpin nígbà para rẹ̀ ló ti jáde ẹ̀dá ogun papọ̀ ọlọ́run ò dá papọ̀ pé a ní mo nídìí nǹkan lọ́dọ̀ bàbá rẹ̀ yẹn náà kí n tó wo jẹ́ máa náà máa la ó ní ìmáà ọlọ́run bá yẹ kó yé wa kwẹ́ṣà ni pé ní gbogbo àwọn wòlíì wa àti gbogbo táà sí tó ń kálukú ṣe tó ń kálukú fi ń dẹ́sìn rú tó dá ogun ẹ̀pá wà ló tó ní bàbá kàkà lòun sá sí lẹ́yìn ta ló tó ànàbí Ibrahim ọlọ́fún alẹ́zàmpù ti bàbá àtọ́mà hmm? pé bàbá jẹ́ ẹni ọlọ́run ọmọ

ànábì ní òun pè wá àti dá lóhùn àmúgbàtà náà tọ́lọ̀ sọ fún un kó sọ fọ́mọ̀ ẹ̀ta ọlọ́run tí ah, ọlọ́run ti bá mi sàdéhùn kó gbogbo everybody náà ará lè mi iná ní mí àhàlì ọmọ mi iná ará lè mi náà wọ iná wà àṣẹ́kàlẹ̀ hàk ni ni

ọlọ́run wá sọ̀rọ̀ kan tó ẹkún kálukú mú ń bẹ̀ ní wọ́n sọ bá náà bí inú òpé palaces alimali salakabe el má bí mí nìkan tó ní máa ń pa ẹgbọ́ fọ́rẹ̀ rẹ̀ ẹni tó sún ma fánà bí ọlọ́ má bí mí nìkan tó ní máa ń pa ẹni ayébúká ń takú ní mẹ́lú ìjàlélé wọ́n ṣe wá àṣìfọ́ mọ́ sínú

bí fọ́lọ́wọ́ bá ti mọ̀ pé gbogbo náà láàmọ́ lù mọ́ra wọn pé àwọn ah, lẹ́ni ọlọ́ni ah, ẹ̀dà ìyàwó rẹ̀ náà máa wọ́n lẹ́ni ọlọ́ni ẹ̀dà ọmọ rẹ̀ máa wọ́n lẹ́ni ọlọ́ni ẹ̀dà bàbá rẹ̀ máa olóhun ó ti fún wa lẹ́gbàá àwọn tó fẹ̀ka jù wá lọ káwà tó dé ó tó di káwà táà tó wó wá tó wọ́n bá gbà bí léhùn tó fún wọn ọwá fún alẹ́zàmfà anábì lóòtù àtànábì lóòhùn àtàwọn ìyàwó wọn ọwá dìsáìdì kéèsì ọkọ lọ́tọ̀ pẹ̀lú ìyàwó ẹ́n so kọ̀ wá wo tí wọ́n máa wọn láà tòun mi bọ́lọ́wọ́ ọba wa ń kọ́ ó ti láwọn ní ogun ilẹ̀ ọ̀n lànàbí sálà sálà sọ àdísàfílábì mọ̀sóòd àtàwọn yòókù bọ́lọ́wọ́ ọba o iná lọ́họ̀ yàbá ọlọ́ọ̀bá máa ń jówó hmm? ọlọ́ọ̀bá máa ń jówó àdísì àdísàfílábì mọ̀sóòd àtàwọn yòókù tó ń bá rẹ̀dì kan pẹ̀lú ìyàwó tó lè padà nù ànábì rẹ̀ nígbàtí ìdájọ́ wọ́n ṣe òtìdì ànábì wá ní ah, àwọn èèyàn náà wọ́n yà àwọn wá ní mi ọ̀gbẹ́ láti sáàdì ó jọ yí lójú pé sáàdì lè jowú gan fàánà agbéyàrò mẹ́lẹ̀ lè jowú jù lọ wàlọ́rù agbéyàrò mẹ́ná ọlọ́run lè jowú jù àmì èjì lọ tó

bàbá rẹ̀ nìkan tó bá rẹ̀ ó rẹ̀ tó serious ebi tó rẹ̀ ti ní à ń fún lóúnjẹ jẹjẹ àánú tó bá fẹ́ dìde àlọ́ gbé ìtọ́ ni sẹ́mọ̀ pé nínú àwa àtẹni ẹ̀dá lágbára jù àwa òun ló nídi help wa tàbí ó ti wíkì dé lẹ́gùn yẹn ẹni yìí ńgbà tó padà yá kò lè dìde mọ́ ìkọ́nà tó bá fẹ́ kírùn gan ṣe tàyà mọ̀mù fún nígbà tó padà yá bí sẹ́ńtírùn rẹ̀ kan ìtàn sí ẹ̀dàkùn ṣe wẹ́n tó wà ń bẹ̀rún gbà tí ò tí kú tí ò lè dìde máa kẹ́yàn wá sọ fún pé ẹjọ́ ẹ fún mi lómi mu kò tí kú náà ó sì lájú tàfẹ́yàn ọkọ̀ gbà ah, náà ilé yìí ò lè fún lómi ó ti rẹ̀ kẹ́yàn wá ní mú mọ̀pó rẹ̀ wọn mọ̀ pé ẹ̀wọ́n lágbára àjọ́gbé agbára olè ìdójúgbó yìí this same person sọ báwọn náà lágbé gẹ́gẹ́gẹ́gẹ́ ó wá fún tán ẹmọ́gbọ́n ẹni tó ẹgbẹ́ kò lè dá nǹkan kan sí àwọn alábáṣe gbogbo kan tọ́kọ́dà àwọn tó wẹ̀ àwẹ̀ kò gbéra àwa sin tán ibo láti rí nóṣà kó ti wá lágbára tí ò ní ìgbà tó fẹ́ kú pẹ́wàtọ̀ dákun lágbájá o mọ́sùn lọ́rùn o kó o máa wo nǹkan táwọn ọmọ rẹ̀ ṣe láyé ẹgbọ́ ah, ẹni yìí àwa la ń dé gẹ́gẹ́ ó yà jẹ́ ó tó gbẹ̀rẹ̀ kò lè dá nǹkan sí àwa la wẹ́ àwẹ́ ẹ̀gàn tó fẹ́tẹ̀ bá ṣe pé torí pẹ́tọ̀ mùsùlùmí èṣe jàmbá mùsùlùmí bá fọ́ létí kò lè rìnrìn kápọ̀ ní ètí ráyẹ̀ ní the same person iná làwá ti sínú káfà níta àwa gbé sínú sàárè tán láìsẹ̀ wá bọ́ sí sàárè rẹ̀ láìsọ́ dákùn bójú ẹ̀yìn o àbójú ẹ̀yìn bò ẹ́ in tí ò lágbára là ń bí tọ́ ọlọ́run ọba ló lè ṣe nǹkan láìsí mint tí ó fi ṣe pé á ah, kí ló gbogbo lẹ́ni ló fi ṣe tó irú agbára ọlọ́run lágbé fún ẹ́ irú tó jọna àwọn èèyàn tán pé àwọn òkú tán pé òkú ṣírkù ní tó fojú wọn ọlọ́run ọba nìkan lèyẹ́ lè pè ó nìkan ló lágbára rẹ̀ ẹ̀dá lè ṣèyí tóhun lágbára rẹ̀ lórí bẹ́ẹ̀ bá wà láyé tí ṣe pé ma ń gbómi ọlọ́run bá fi ń fa àwọn kèfèrí sí ẹ̀yẹ́ ọlọ́run ní pẹ̀ ni bí ilá kàbá sí ti kàfẹ́ ìlàlmá ìyáblógà fáàù omi wà wájú yàn báyìí bóyá ní odò kéèyàn wá tẹ́wọ́ sí di odò báyìí bó tó wá tẹ́wọ́ sí òwá ẹ̀fẹ́ tìfẹ́ báwọn náà kó bí kìdínú pé irú ẹ̀zámpù àwọn kèfìrí tán pè nǹkan mí àtọ̀tọ̀lọ́ wà má dùn áwòl kàfìrí ìlà fìtọ̀lá ìpèpè táwọn kèfìrí bá pé àsán ni ó jà sí god mo fẹ̀ kan pè nǹkan tí ó lè dáhùn so pé ọlọ́run ọba nìkan ló lágbára wípé kápè ẹ́ kó má sí méèsì kankan tí ń léǹkì wa fún nǹkan tó pé àárí kó sì ṣẹlẹ̀ bẹ́yàn bá fi ronú rẹ̀ sírú ẹ̀dá kan nígbà tó bá wà ní problem tó wá pẹ̀lú ẹ̀dá yẹn ó ti gbé nǹkan tó jẹ́ tọ́lọ́wọ̀n bá fẹ́ dá yẹn ó sì ṣirkù ní ti báyìí èèyàn fẹ́ tẹ́rì nínú odò ẹ́ ó ti wòyẹ́ èèyàn ó pariwo fá ògbẹ́ nìkankan kọ̀kútọ̀ ọlọ́run dákun gbà yes sọ́lọ̀ ló sáàdákọ̀ kò sí tọ̀hìj àmọ́ kò pé àà ah, àà ah, kò lẹ́nìkankan ní ṣẹ́rù gíní kan dákùn òfin kí n táàrùn náà wò sáfẹ́lúkàrùn wà nígbà tó fẹ́ di ìsìkátà ma táà gbogbo ẹ̀náwò àdíkò wá ń tẹ́ ah, bàbá mi tó ti kú o gbogbo láwọn kan tí yẹn ṣe yẹ ọlọ́run bá nìkan olùsí bẹ́ẹ̀ bá ti gbé fẹ́ dàbẹ́ ẹ̀dẹ̀ ṣe lùtọ́lọ̀ èyí ti alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé kéèyàn fi ìpé bọ́yá torí pé lágbẹ́já súnmọ́ ọlọ́run ọba ẹni ọlọ́run ọba ni ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ in tó wáyé kíyàn present fọ́lọ́wọ́ bá directly èyàn wá present ẹ̀ fún pé òun mọ̀ bí ó ti gbé dọ́dọ̀ ọlọ́run pé ní sí báyìí kí n sọ pé àwọn èèyàn tán ṣe náà tán ma ń wí náà ya ṣe ìlágbàjá dákùn bí àbùkátà ni wọ́n ni akílé tó ń pè yóò ní àà fọ́n bá ti gbé dọ́dọ̀ ìbáhùn òun náà gbé lọ sọ́dọ̀ lọ a níbẹ̀ kọ́ lọ́wọ́n bá ṣe rí kọ́lọ̀ ògbọ́dọ̀ pé fi lè pé ẹni ìyẹn tó pè pé lágbájá ò dákun bí àbùkátà ni ẹ̀tọ́ ọlọ́run bá ló gbé ṣírùkù ni ó gbé yẹn kó ní ẹ̀dù èyí tóhun tún kéré sí tóhun náà sì bàdì tí pé ìdájọ́ kankan ló ní oníkásọ pé báyá irú ẹni orítọ̀ ọlọ́run ọba ò dákun dá mi lóhun wá wọlá ni àmóhun sì ọwá sí ìpínbáyá kan wọlá alágbájá kò nídìí ọlá alágbájá yẹn náà wrong àmọ́kọ̀ ọ̀bẹ̀ kan láti ọlá jọ ohun gẹ́gẹ́ lópe directive ohun gẹ́gẹ́ ohun lópe directive pé lágbájá o pé má ti drop ẹ̀sọ́dọ̀ ẹ̀wọ́ mọ̀ bí ó sì gbé sọ́dọ̀ ọlọ́run sọ fún apá àwọn kèfèrí lásìkò ànábìnà àmùsùlùkún alálìláì dínú kọlù ọlọ́run ọba nìkan ló lẹ́sìn tó mọ́ tó kó nìkan lágbọ́dọ̀ sí àwọn tó sì ń pè kàmí sọ́dọ̀ ọlọ́run ọba náà ń kọ́ ohun táwọn náà wí ni pé máa nà àbúdù home ilà ní ìkọrù ìbú na ilọ̀wà àfẹ́sẹ̀lá ààsìn wọn àmàpá àwọn pọ̀ súnmọ́ afẹ́ká sún àmọ́dọ̀ ọlọ́run báwọn mùsùlùmí kò ń ṣe ń wí náà kéèyàn má ṣe lẹ́yìn in tí máwọn èèyàn rọ lúrù kan báwọn ni pé wọ́n fọlọ́run ọba wé ẹ̀dà ilé ìtọ́ tó jọ táwọn èèyàn tó máa ń ṣe ó ní pé kéèyàn sọ nísìn pé àwọn kan lọ́lọ́run ọba gbílé ayé lílọ ìsọdí kọ́ntẹ́ẹ̀tì pé wọ́n ní àà ah, lágbàjá ló lágbára àwọn ni wọ́n rú lùlú ẹ̀hẹ́n ìyẹ́ ìsẹ́ gbọ́jẹ́ olùgbọ́lọ́ba ẹ̀hẹ́n àmá pé báwọn yẹ́ sí máa ń sọ́wọ́ ní pé àà ah, gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ pé ọlọ́run bá fẹ́ kan ti láwọn kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn àkìtọ́ọ̀bù àwọn kìnnì àwọn kútùbù kìnnì kan pé ọlọ́run bá fẹ́ kan ti gbé gbogbo ẹ̀lé wọn lọ́wọ́ bùkátà àwọn èèyàn wà lọ́wọ́ wọn àwọn ni wọ́n wá ń pẹ́ ọlọ́run ò bò ní ẹnìkan kan ó gbé ilé ayé lé lọ́wọ́ kò sí kò sí wòlé ọlọ́run kò sánàbí ọlọ́run kankan gbogbo ọ̀nà téèyàn máa fi ní kílèmù sí nǹkan òun lọ́lọ́run ọba yọ kú òpẹ́ nìkankan ò ní kílèmù ọ̀nà mẹ́ta lẹ́bílẹ̀ ní kílèmù sí nǹkan ọ̀nà mẹ́ta ọlọ́run sọ wípé àwọn tẹ́ ń pè ìyàtọ̀ sọ́lọ́run Hmm, ọlọ́run kan sọ pé àwọn tẹ́ ń pé yàtọ̀ sọ́lọ́run ọba nísìn wọn ò ní kápá sánmà àtìlẹ̀ ọlọ́run ọba lónìí ownership total ownership ọlọ́run tó rẹ̀ pé wà máa làwọn fi ìmámi ṣeríkí ní sánmà àtìlẹ̀ wọn ò ní ṣẹ́ ń bẹ́ kí sọ pé ọlọ́run ọba ni wọn mo ní ìkejì ó ní pé ìbáyá wọ́n ní ń bẹ́ẹ̀ pa ọlọ́run bá ní kọ̀ntó 99.9 àwọn oníwá sí kẹwàá ọlọ́run wọn ní dẹ̀ẹ́lẹ́ kẹta wà máa láhùn bí ìrìnmà mìíràn hìn kò wá sí ní sámà àti ilẹ̀ ẹni tó pé òní ẹran ọlọ́run bá lọ́wọ́ tí ń fi bá rọ̀nù lé ayé mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run ní kò sí sọ tí ò bá wá sí ibo láti rí kéèyàn sọ

ó ní pé ọlọ́run ọba ti sọ̀rọ̀ nù Kùránì pé báyìí ló ṣe rí ó sì kíyà kéèyàn wá lóhun bìlífẹ̀ tàbí ẹ̀bà kúrò bìlífẹ̀ o èyàn ti tú la ilaha illallah tó lóhun sí la I don't believe that àyẹ̀tọ̀ tó bìlíbìlé ìrùn tí ọlọ́run bá lọ bẹ́ jà lẹ́jì ní àríwò ó fọ́ ọmọ kàní nínú kí wọ́n fẹ́ẹ̀kan má jẹ mùsùlùmí àbí kọmọ̀ tó bá fẹ́ jẹ́ àwọn kò tó wá jẹ mùsùlùmí ó tó àkótọ̀ tọ́lọ́run bá tó sọ náà kọ́ ìrọ́ ní ó jẹ kò lè lọ papọ̀ kò lè lọ papọ̀ àtàkìrí kéèyàn pé pé bọ́lọ́run bá ti sọ nǹkan kéèyàn sọ pé èèyàn gbà pé bẹ́ẹ̀ ẹ́ ọlọ́run bá lè pa wá láṣẹ o kéèyàn ní witness kéèyàn pé sọ àṣẹ rẹ̀ èèyàn rí ìmúṣẹ ẹ́ àmọ́ dùn ní ìfìlà sọ ní kéèyàn pé èmi ò gbà

ó ní ààrẹ ah, ìgbà kí ló ṣe ó fọ́ ọmú kàn ní inú kó jẹ́ ẹrú ọlọ́run ọba pẹ̀lú la ilaha illallah tó ń wí kò gbà tọ́lọ́run ọba wí àbíkò tó pẹ́sọ̀ ó gbà kò sì bọ́ sí ìjọ láta àbákò tó wá sí méjì náà papọ̀ láìláì kẹ́yà sọ pé fèrè àrùn yéṣe kètèrí pẹ̀lúbọ́lọ̀ sí sọ olùkọ́lọ́wọ̀n gbogbo àwọn tọ́lọ́wọ̀n bá fẹ́ kan mẹ́ṣà pé kèfèrí ni wọ́n èèyàn gbọdọ̀ gbá bọ́lọ́wọ́ bá ti sọ ní àwọn tọ́lọ̀ bá ti mẹ́ṣàn wípé tọ́ mùsùlùmí ni wọ́n èèyàn gbọdọ̀ gbá ní béèyàn bá ti gbá èèyàn pẹ́ ọlọ́wọ́ bá ní ọ̀pẹ́ ọlọ́wọ́ bá ní rọ́sí nǹkan òkú láìláìláìláì téèyàn wí kò sọpọ́tẹ̀ kọ́ wá pé èèyàn á sì ń kírun náà pé màmá kírun máa ń gbà sí ìdílé ìsọ̀lá bọ̀ sí kí wọ́n sọ pé ń gbèrè kẹ̀kà àwọn ọ̀rọ̀ yìí òun ni ìta lè pè ní kápè liberalism kápè ní secularism pé ká separate wípé mo lè decide tó bá wù mí kí believe ẹ́ mo lè decide tó bá wù mí kí n gbà bó bá ti ṣe kúfúrú ló gbé ṣeré hùn kọ́kọ́ lọ lè mọ ọ̀rọ̀ ọlọ́ àtòjẹ́ ẹ̀nà kó mọ bí tí bìlíìbù rẹ lè lọ kó sì mọ̀ yí tí ò lè lọ ó lé bákọ̀ ẹ́ ọlọ́wọ́ bá sọ pé báyìí ni wà pé ní mọ́rẹ́ I don't agree lásán ìtò ìlú sẹ́rẹ̀ kọ́dà kí ẹmọ̀ sí láìláì So another one tó tó kó síbẹ̀ ó ní pé kí èèyàn fi ọlọ́run ọba abójíṣẹ́ rẹ̀ àbẹ́sìn ọlọ́run ọba kí èèyàn fi ṣe ẹ̀yẹ ọlọ́run ọba àbí ànábì rẹ̀ abójíṣẹ́ rẹ̀ àbẹ́sìn rẹ̀ kí èèyàn fi ṣe ẹ̀yẹ bẹ́yàn bá ṣe láìláàlá jù bẹ́ẹ̀ lọ tí ẹ̀sìn fi sí ẹ̀yẹ́ ọkọ̀ èyẹ́ ti nulẹ̀ báyìí láìláìlá gẹ́bà ti sọ láàkọ́ a ní basis ẹ̀sìn ní kí nǹkan tóbi kọ́lọ̀ ọba tóbi lọ́kànyàn bí nǹkan bá tóbi lọ́kànyàn èèyàn ní fi nǹkan sí ẹ̀yìn pọ̀pítà ìsìnà pé bẹ́ẹ̀ ló ti rí ẹgbọ́n tá àmùnáfìkì ń wí ọlọ́n ní àmùnáfìkì yóò tán bá wà pẹ̀lú yín ẹ́ kọlu àmànà ó làgọ́lọ́gbọ̀n wà ìdá àkọ́lọ̀ ilẹ̀ ṣàyàfí ní him àwọn tí wọ́n jọ ń ṣe kúfúrú wọn láyé ọdí àwọn ṣètọ́nù wọn tán bá padà sọ́dọ̀ wọn kọlu wọ́n sọ fáwọn lè pé iná máa àkún àwà pẹ̀lú ẹ̀yìn náà iná máa náà so rẹ̀ ìta ń bá wọn wíhun yẹ̀yẹ́ láǹtẹ̀ èyí tá ń sọ fún wọn pé àmà náà yẹ̀yẹ́ tí nǹkan tóbi lọ́dọ̀ rẹ̀ tí ó sì pàtàkì tí ó fi kàyẹ̀ sí ẹ̀yẹ lóòótọ́ ń bà ní ìbẹ̀ o ó ṣe yí pé bóyá tó pé ìmọ̀ nǹkan òpọ̀ láwùjọ kéèyàn wá fi pé àà pẹ̀lú táwọn àfá àtẹ́ ń sọ fún ọkù sí lára ẹ̀sìn pẹ̀lú òun ló wá mú ìyàn bẹ́ẹ̀ síbẹ̀ àmọ́ tó ẹ̀kẹ́ kéèyàn wájà bí nǹkan bá ti wà lára ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ fi sí ẹ̀yẹ láìláì bẹ́ẹ̀ bá ti fi ẹ̀yẹ pé èèyàn lè jáde gbogbo òfin ẹ̀sìn tán sọ nísìn kò kà wọn lágbájá kan ní àwọn ah, bẹ́ẹ̀ ń sọ nísìn kò kan ṣéèkù kìíní kankan ah, zọ́hìrí lẹ́ àwọn akọ̀ àpláìsì tó gbé lágbájá ó mutí àti àtẹ́lẹ́ tí fi mutí ta ah, àkọ́ gbogbo ọ̀rọ̀ Kùránì òkàwà wọ́n ti kọjá lẹ́gbù yẹn ẹ́ àbí lágbájá ṣe jìnà wọ́n yàwó mélòó ló ní wọ́n ní 13 gan fún 13 tí wá tún jẹ́ 13 rẹ̀ àti fi wọ́n yàtọ̀ àwọn ti kọjá ogun lẹ́gbù mẹ́rin tẹ́yìn sọ̀hùn

ìkẹta èyí tó bẹ̀rẹ̀ pé èyí gbọ́dọ̀ ní bìlì pé ìlànà kan bẹ̀ abẹ́sìn kan bẹ̀ tó pé àbí tó sì ní fọ́nàmà ju ẹ̀sẹ̀ ọlọ́run kí ẹni Islam sílé a ní tọ̀ bóòlù ti fẹ́ ṣe pé inna dina inda Allah al-islam bóòlù fẹ́ ṣe pé wa raditu lakumul islam àdínà ọlọ́run yọ sí ìrẹ́ bóòlù fẹ́ ṣe bóòlù fẹ́ ṣe inna mo wo taoism mo wo marxism mo wo kíní kẹ̀kẹ́ gbanzism mo àgbẹ́ àkàlmá fífẹ̀ kan gẹ́tẹ̀ tẹ́tàdà tó bá ti lè sọ báhùn kó búrò ní kò sí ẹ̀sìn kankan tó wọ́n tí kàn sọ pé afa hukma lè já ìrìnlẹ̀ yẹ fi àkùrò wọn tẹ́lẹ̀ kan bẹ̀ tí ìdájọ́ rẹ̀ dá tọ́lọ̀ kí wọ́n wá sọ pé wọ́n bẹ́mi ṣe rí inú bó bá ti rí ọ̀pọ̀ ọmọ kan ní nínú bó ṣe rí islam rẹ̀ náà tẹ̀lé kọkayọ kó lọ́gbó then ara rẹ̀ ní pé kí ẹlẹ́hùn jẹ́ mùsùlùmí kó wá kórìíra tánàbí mu wà ó fi hàn pé kò sí islam lọ́kàn rẹ̀ ahán rẹ̀ ló kàn wà ẹ́kàn yóò kọ́ ní ẹ̀wọ̀rọ̀ kórìíra àwọn kèbìrí ọlọ́run sọ pé wọ́n kórìíra rẹ̀ ara rẹ̀ ó ní pé kí ìpínlẹ̀ ẹ̀sìn tẹ́yàn ó fi jẹ́ mùsùlùmí ẹ máa wò mí ń bẹ́ sàlàyé nísìn báyìí wọ́n bí ẹ̀sìn islam wọ́n sọ ló kọ́ bọ́ ìpínlẹ̀ ẹ̀sìn tẹ́yàn ó fi jẹ́ mùsùlùmí yẹn kó wá tọ́nà ìwé kó mọ́kàn ẹ́ kó mọ̀ kankan wáyẹ̀ kó sì mùsùlùmí lòun ipé kí ló kọ yí ọ ní Yusuf bẹ́ẹ̀ tàbá fẹ́ kírùn pàtàkì I don't need that mo bá fẹ́ kí máa kí ẹ́ kó máa ṣe kó òun ṣe fẹ́ fọ́pọ́lọ́ kó òun jẹ́ mùsùlùmí Yes, yes. If I decide to, eh? bẹ́ẹ̀ bá fi nírú rẹ̀ pé èèyàn mọ́ pẹ̀sẹ̀ ọlọ́run bá lẹ́la ìpínlẹ̀ tí ń sọ̀rọ̀ di mùsùlùmí èèyàn mọ́ wọ́n wá sí pé òun ní ọ̀padà wọn wá lò lẹ́sìs létà igbọ́ ó yẹ kó mọ̀ wọ́n fi gbogbo wá sí ó gbójúkò kò lọ lé kí ó kò fẹ́nìtìn kò mẹ́nìtìn ó wá jẹ́ kan wá sọ fún pé a ah, mùsùlùmí ò gbọ́dọ̀ máa kọ tí ní i don't know ah so i don't know sọ pé eléyẹn wà too obvious kọjá kéèyàn máma but òun ló mọ̀ mọ̀ fẹ́ máma hmm? òun ló mọ̀ mọ̀ fẹ́ máma so bẹ́ẹ̀ bá ṣe rú ilé yẹn náà fi gbogbo àwọn ayà ọlọ́wọ́ ọba èyàn gbórí kú omi èyàn tọ́nu kú omi ní nǹkan tí ìpínlẹ̀ tó sọ̀rọ̀ di mùsùlùmí bẹ́ẹ̀ bá ti ṣe àwọn kìfìrí ọlọ́wọ́ fi wọ́n ogun ẹ̀kọ́ lẹ̀ èyí tó ni idán àti ogun tó papọ̀ mógún ogun adé ni adékiní kan ní adékiní kan ní adápa àwọn ọkọ̀ kan ní ìwé nílẹ̀ lẹ́yìn ìgbà tí Islam ti dé tán ó ń kálukú gbòòrò pẹ̀lú òun ní tẹ́pù méjì èèyàn lè ṣe tó gbìyàn fóònù ẹ̀sìn èèyàn sì lè ṣe tó ti fóònù náà burú bìlífù ni bí a bá sọ nǹkan kan máa pa tó bí ní pé tí kí ní yìí ò bá ti sí lápá ní òun ní sọ́mi tó gbé sọ yẹn fún bẹ́ẹ̀ kèfèrí ni àmọ́ tó bá bí ní pé náà ọlọ́ọ̀bá ní sọ́mi àmọ́ mí sì yìí ni sábàbí ìyẹn náà kọ́ ṣírkùl asghar ṣírkùl òun èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni kéèyàn ṣe dán ni kéèyàn sàtí èèyàn ni kéèyàn sí sàtí fúnra ara rẹ̀ àbí kéèyàn sóògùn ṣírkùl kò tẹ̀kó ní tàṣílọ́dà àwọn àfá ká tó wá sọ pẹ́ntí hmm? tó ìtí sọ fọ́lọ́wọ́ bá pé mo mọ̀ kì ní ìdáadáa ó já sì ti wà lórí mi ẹ́n àwọn fẹ́sìfẹ́ náà ni tẹ́ká sì sọ́ra náà kọ́ àwọn nǹkan mí bẹ tó pé pé ìmẹ̀ èsì ò gbalẹ̀ lọ́dọ̀ wa dáadáa láàmọ́ fi ń kó sí intention wa kọ́ ni pé ààrùn aburú hmm? ìyẹn out pé torí pé ìmẹ̀ èsì ò gbalẹ̀ lọ́dọ̀ kọ́dà ìgbà mí ìgbà mẹ́kọ́ ò àpọ́nlé la fẹ́ fi ṣe ṣùgbọ́n kìí ṣe irú rẹ́mù yẹ̀lẹ̀ ẹ̀kẹ́ kan máa ń lọ láti irú kan ẹ̀yẹ fún ilẹ̀ example nísìn báyìí ẹ mọ̀ gbọ́ àwọn terminology ah lágbájá ni ànábì kòròdú ànábì mushin irú àwọn wọ́ọ̀dù yóò gbọ́dọ̀ àìmọ́ ní mà tó láwùjọ ah, ní dáwà gbàfà nẹ́bì ní pé ẹni tó ẹgbẹ́ òní kọ́ntró oòrùn tó níjọ tó kó lọ̀gá wọn ẹmọ́lúwẹ̀ ọ̀gá mọ́lúmìn tó mìí pé ẹn tọ́lọ́wọ̀n ọba ránṣẹ́ tó fi mẹ́sẹ̀jì rán ní jẹ́ ànàbí so bọ́bá aládàbí ìfòròdú sẹ́ ànàbí ọlọ́mìn ní ọ̀nì lẹ́yìn ànàbí bọ́t tó gbé wo mọ̀túnmẹ̀ èyí gbọ́dọ̀ mọ́ lórú àwọn wọ́ọ̀dù then ẹ́sì bá àwọn wọ́ọ̀dù mí àwọn kan sọ pé ànẹ́bì sá lọ́lọ́run ànẹ́bì náà lọ́lọ́run ah, ànẹ́bì kọ́ lọ́lọ́run ànẹ́bì kọ́ lọ́lọ́run ṣíríkù ní kéèyàn bá ànẹ́bì lọ́lọ́run kódà tó fi kọ́mọ̀ tẹ́ bá ní gbogbo àwọn nǹkan tá mọ́ ń gbọ́ káàkiri láwọn orin tá láwọn kan láà ń kọrin ẹ̀sìn tẹ́ bá mọ̀ tí wọ́n ń wí tẹ́ bá mọ̀ túmọ̀ nǹkan tẹ́lùmí ń wí ẹnìkan bẹ tó ń yin bọ́yá ìbámi yẹn sì ní yìn báyìí orin yẹn díkọ́ mọ̀ báyìí ẹnìkan lọ́nà lẹ́mọ̀ pẹ́pẹ́pẹ́ kí n tẹ̀ yá ṣe ìbúrọ̀ ìmọ̀ ọ̀gá ọdún ní wà ara kìníkàn kìníkàn kìníkàn ẹ̀ wọ́n ti kọ́ ara nǹkan tí ń wí ń bẹ̀ o ní pé ẹni tó ń wí yóò ìzàntà àìnùlá ìní manúwà ìlàtún lílkọ̀ ní manláúlá hùkúlù ńlá yúrọ pé ìbámiyà sì ní ojú ojú ẹ tó sì pọ̀ gẹ́gẹ́ ni rí sí tọ́lọ̀ fi dálé ayé pé pé tí è bá sọ láàrẹ̀ àníríkàkà ẹgbẹ́ ń jẹ́ olóhun wá dé sometimes èmi máa ń sọ fáwọn èèyàn pé irú ẹni tó ń sọ ìlú ìjáre tó jẹ́ mùsùlùmí òun náà sì máa wà mẹ́jọ tó máa ṣe comparative tó wọ́n náà fẹ́ fàwọn èèyàn sínú Islam ẹgbọ́ ipé kẹfẹ́rí ni òun pàdánì ìsálọ́mọ ọlọ́ títàn bá gbọ́ tó bá ní àṣẹ́yí tún bẹ́tà ju ti ẹ lọ anẹ́bí ìsálọ́ sàdápọ̀ ẹnu Kùránì àbí pé lóòótọ́ àwọn tọ́lọ̀ fi dákọ̀ rẹ̀ ló fẹ́ fi dàrú mọ́ mi lójú ó pè ní aya ẹ́ntàì ó pè ní wàjíyá ẹni tó opele ó pè lẹ́ni a súnmọ́ ó pè ní kẹlmà àmáwọ̀ nísìn ìwẹ́ni tí wọ́n sọ fóòun lọ́lọ́run fi dálé ayé ẹ́ pẹ̀fóòun ní ayé kò tó kọ̀ rẹ̀ nù kùrárì ìgbà òun náà ni ó tó wá lọ́wọ́ tó gbé fa ti ẹni tó pété ìbá sọ láàrẹ à nílì kẹta kò sí nǹkan tó lọ́wọ́ bóda níjọ́wọ́ níjọ́wọ́ so dìfáàpá wí la ilaha illallah ò sọ pé bẹ́ẹ̀ la ilaha illallah ò lè bàjẹ́ o ilaha illallah kọ́dà wọ́n tó ń kẹrùn pẹ̀lú ẹ̀ mùnáfìkì àsìkò ànẹ́bì sálà sọ́là kọ́dà wọ́n tó pàrùn sójú ogun torí pé ti jú gbogbo ọ̀rọ̀ mọ́ lọ wọ́n tó ń fún ní àwọn tí wá ní ìṣòro lè ṣe nìfáàkù Ah. <laughs> so kámọ̀ yẹn náà lára àwọn kan tó lè sọ̀yàn di èkì nínú then ara rẹ̀ tóhun náà pàtàkì táà gbọ́dọ̀ fi mú ẹnubà o ní pé ẹdákùn torí ọlọ́run ó lè fi sẹ́kù lóòtọ́ ní nǹkan táwọn èèyàn máa ń sọ ẹlòmíì mẹ́ tó bá fẹ́ búra ẹ́ especially láàrin àwọn drivers àwọn tán drive àtàwọn tán wà ní park àtàwọn oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ ọwọ́ nílẹ̀ Yorùbá àbẹ̀lọ́wọ̀n bá kópa àlùbákà sí lókàlùkù bá ń ṣe ṣùgbọ́n lọ́dọ̀ tí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ẹ̀ṣẹ́ tí wọ́n kọjá pé bò làwọ́ sì rí ṣe nítorí pé mọ́ ṣọ́rí ṣe ń sìn àwọn kan ti wá gbé kéèyàn ní bílífù wípé gbogbo ẹ̀sìn náà ló kọ̀rẹ́jì ẹgbọ́n pé gbogbo ẹ̀sìn pé Islam kọ̀rẹ́tì Christianity kọ̀rẹ́tì Judaism kọ̀rẹ́tì kìíní kan náà kọ̀rẹ́tì kìíní kan náà kọ̀rẹ́tì ẹwà náà kọ̀rẹ́tì pé pọ̀lọ́ nǹkan ní gbogbo ẹjọ́ pé ní ẹ̀bá ni kúfù ni o kúfù ni o because ọlọ́run ọba sọ wípé wà mọ̀ ìyá sáfẹ̀ ọ̀gọ́rọ̀ Islam dínà ẹni tó bá wá ẹ̀sẹ̀ ní ìyàtọ̀ sí Islam lẹ́sìn ẹgbọ́n nísìn pàlá ń yọ bálà mẹ́rin àwọn ìgbà lọ́wọ́ ẹ̀ láìláì lọ́wọ́n bá wí wọ́n wà fi àkẹ́rọ́tì ìfàṣìrì tó wájá kìíyàmà náà tó ṣòfò níjọ́ tí wọ́n bá tó gbẹ̀ẹ́ ló kọ̀ rẹ̀ kí o fi sapò àyà ó bìlífọ́ lọ́nà ẹ̀yìn wá pé torí pé báyá kó wọ́n náà ti lè wà politically correct rẹ̀ ojú ń pì ọ̀ ó ní bá ń pì ọ̀yà dákẹ́ mọ́tò kó bára rẹ̀ ọgbọ́ dákẹ́ ká ọlọ́sàjà wà lìjẹ́ náà ẹ́ àwọn haúsá sì mọ̀ ṣe dáadáa ti wọn àwọn mọ̀ ṣe bẹ́ẹ̀ nìkan bá táwọn èèyàn bá ti ń bá pé sí mùsùlùmí àbí orí mùsùlùmí àbí gíní ẹ̀ka yìí gíní ẹ̀ka yìí gẹ́gẹ́ wọn kan tó alẹ́jìká mùsùlùmí ọlọ́kù kí àwọn mùsùlùmí ìṣúná pé bá wà láàrin wọn hmm, ọ̀rẹ́ bí ọba sílẹ̀ kọlọ̀nyọ́ ìwàlá tẹ̀lẹ̀fọ́ máa fa ibá ọlọ́kù kí ọgbà wa mùsùlùmí àbí ọlọ́run sáàmì tó sáàjẹ́ ńlẹ̀ àwọn ọlọ́dọ̀ ti wá ń jọ láìsẹ̀ mọ́ lọ́lẹ̀ owó kọ rẹ̀ jáde ah àbújá báyìí ló kọ rẹ̀ lẹ́yìn ìgbà tó fi gbé nǹkan mí hà ọlọ́run bá kókó kókó àmáṣe ó fún alágbèé ẹ̀sìn rẹ̀ ó jẹ́ ká lè ṣe tí ó yọrùn sí wa ó jẹ́ lè jìnà sí nǹkan tí ò fẹ́ ká jìnà sí kó sì mọ́ bínú sí wa ó jẹ́ ká lè fún lẹ́tọ̀ọ́ rẹ̀ bó ṣe fẹ́ ọmọjà lè ṣẹ́kù ó sàbórí